orúkọ mi ni yèyí oge asọ̀rọ̀ lóye. kẹ tó kẹ tó dákọ yèyí oge àwọn ọkùnrin tí wọ́n ń sọ pé àwọn láìkì irun princess yìí ẹ má dá wàhálà alẹ o màá sòfófó yín fọkọ rẹ o ọ̀ya. zero nine zero fourteen twelve thirty four seventy three zero nine zero fourteen twelve thirty four seventy three account number mi mhm. fẹ́ni tó bá fẹ́ ṣèrànlọ́wọ́ àti aláàjì aláàtú ọlọ́àbùkún yín one twenty one oh one fifty six thirty six Echo bank ẹ ṣe. baba dókítà mi ni alhaji dókítà ọládọjẹ. ngbò lẹ́jẹ̀ mọ́gàjì ń bàdàn baba. àbá mi ti ní ìgbọ́dọ̀ jẹ́. ẹ jẹ́ o ẹ mọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ àtọ̀rọ̀ ìbàdàn púpọ̀ jù ẹ wá gbọ́ èdè yorùbá jù. tipẹ́tipẹ́ ń lé wa ń lè bá ní àti fẹ́ fi mí jẹ́ ó ti pẹ́. ẹ á sọ lẹ́yìn sìn mm. ẹ jẹ àwa la jẹ <laughs> baba olúbàdàn tòní ó sì yọ̀ọ̀dà ẹ̀ ọ̀ya Mrs Johnson orúkọ tèmi ni ọlásìnbọ johnson àtinúkẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three nine zero two zero four four three. ó dijọ́ mẹ́jọ. ìbàdàn kí ni so fresh fm ìbàdàn kí ni so fresh fm. Fresh FM nìbàdàn là wà. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ ọ̀pọ̀tàn Fresh FM one oh five point nine ìbàdàn let's go. Fresh FM. Fresh FM one oh five point nine ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero five point nine fm lẹ́tí ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. a mà kú ìrìn àjò náà látàdó dábẹ́kúta ó látòṣogbo màá nì. òun la ṣe ń sọ pé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. ìránṣẹ́ ọlọ́run evangelist David. Adésínà wọ́n wà nínú ilé ṣe mọ̀ pé mo ti bẹ̀ wọ́n pé ká tún rí oore ọ̀fẹ́ kan sí bẹ́ẹ̀ ni pásítọ̀ Israel Olúwọlé Ezekiel àwọn náà wà nínú ilé àwọn náà ló máa gbàdúrà fún wa. ṣùgbọ́n ẹ mọ̀ sinmi ilé náà lórúkọ ńlá Dáre Power of Praise orúkọ ńlá. ohun tẹ́ ẹ kọ́ nílò ní pé kẹ́ ẹ máa ṣàmì bí ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ Israel Olúwọlé Ezike bó ṣe máa gbàdúrà pẹ̀lú wa. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. àmì a gbé orúkọ rẹ̀ ga ọlọ́run wa wípé ẹ tún lọ́wọ́ láti rí rere yìí wa. àdúpẹ́ fún ààbò ìpamọ́ ìrànlọ́wọ́ àdúpẹ́ fún àánú àti ojú ire wa. arúpẹ́ fún bó ti bá ọ̀kọ̀ọ̀kan kọ̀ọ̀kan pàdé nínú ìjọsìn lónìí níbi gbogbo bíi tí a lọ olùwàgbà ọpẹ́ wa àmín ògo ni forúkọ ọlọ́run wa hallelujah ọlọ́run àwọn onírìn àjò ọ̀sẹ̀ tuntun báyìí olúwa bá wa rìn àmín gbọ́ ọ̀rọ̀ olúwa lẹ́nu gbogbo ọkàn tó ń ṣe àmì yìí tó ń gbóhùn yìí gbogbo bíi tó ti nílò ìdásí ọlọ́run olúwa kó farahàn níbẹ̀ àmín ojú rẹ ọlọ́run kò farahàn àmín abẹ́rẹ́ tó tò ní olúwa darapọ̀ mọ́ wa àmín nínú sísọ nínú gbígbọ́ lórúkọ jésù olúwa darí wa àmín a ò ní ṣì sọ wọn ò ní ṣì wá gbọ́ ìyanu yóò ṣẹlẹ̀ a gbórúkọ ọlọ́run ga a sì máa dúpẹ́ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. bá ti parí ètò làwọn èèyàn máa ń pè mí pé nọ́mbà pásítọ̀ Israel Olúwọlé Ezike pé àwọn fẹ́ kọ́ gbàdúrà pẹ̀lú àwọn so ẹ jẹ́ ń transfer ẹ̀ sọ́dọ̀ yín torí báwọn èèyàn bá ti ń pè mí màá ẹ̀sẹ̀ tó wá máa wá nọ́mbà kiri àwọn èèyàn lè fẹ́ kẹ́ pé àwọn láti gbàdúrà pẹ̀lú wọn àbí fún ìmọ̀ràn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run nọ́mbà wo ló lè pè yín sísà. ẹ ṣe nọ́mbà tí a lè pè mí sí òun ni zero eight zero six two three one five one one four. ẹ pè nọ́mbà yẹn lẹ́ǹkan sí sà. zero eight zero six two three one five one one four. torí àkókò wa evangelist David Adesina ẹ kí àwọn èèyàn wa nílé. mo tún fi àkókò yìí kí gbogbo àwọn olùgbọ́ wa níbi gbogbo tí a ti ń gbọ́ wa ní àkókò yìí pé àlàáfíà jésù yóò máa di púpọ̀ fún wa nínú ilé wa nínú ọkàn wa nínú iṣẹ́ wa nínú gbogbo tá a bá dáwọ́ lé ní orúkọ jésù kristi olúwa wa. mo fẹ́ kí a mú padà láti ilẹ̀ kákọ̀ọ́ra kọjá níbẹ̀ ká tó wá lọ síbi tí à ń lọ lénìí ṣùgbọ́n ọjọ́ Sunday tó kọjá òun ló yé mi ìdí tí Sátánì tó fi sọ ẹ̀kọ́ yìí di old school mọ́ àwọn ìjọ lọ́wọ́ nígbà tí màá fi dé ibi roundabout ìyálóde ìyàlẹ́nu ńlá ló jẹ́ ẹnìkan pè mí ẹni tó pè mí dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún ah, ó ń sunkún kí ló ṣẹlẹ̀ ẹ̀ ló ó ṣà ń sunkún ó tún lòun á pè mí padà nígbà tó tún máa pè mí tí mo dé challenge ó lòun fẹ́ fàyè òun fún Jésù ó ẹsẹ̀ gbọ́ program yẹn tán òun fẹ́ fààyè òun fún jésù ah, olúwa ó mà ṣe o olúwa ó ṣe o ìgbà tí màá dé mọ̀lété tí màá tún gun bíríìjì mọ̀lété ẹnìkan pè mí ó ní i'm fornicator i want to give my life to jesus mo ní wáò nǹkan tí èṣù ríre tó fi sọ ẹ̀kọ́ èdè old school tó lórí pé ó ń kó àwọn èèyàn kúrò nínú ìjọba òun lọ sí ìjọba ti kristi so eléyìí èmi wòye pé àwọn ìránṣẹ́ ọlọ́run a ní láti gbọ́n ju gbogbo àrékérekè sátánì lọ evangelist adesina ẹ jẹ́ n sáré àdírẹ́sì eléyìí mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ lórí mission school ní bí oṣù bíi mélòó sẹ́yìn tá a bá ti rí àwọn oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ mà jẹ́ ká máa lò ó àwọn tí wọ́n fẹ́ wá láti wá ṣe training yẹn six months training ni ẹ̀ǹkan ní oṣù òun ọ̀fẹ́ ni wọ́n ní ọ̀fẹ́ ni gbogbo training ọ̀fẹ́ ni material ọ̀fẹ́ ni gbogbo ẹ̀ even gan wọ́n tún sọ pé fọ́ọ̀mù ọ̀fẹ́ èmi ni mo yarí pé ẹ má jẹ́ kí fọ́ọ̀mù jẹ́ ọ̀fẹ́ tó ní wọ́n á fi five hundred naira gba fọ́ọ̀mù and igun mẹ́tẹ̀ẹ̀ta ló nílò àwọn tí ó ń lọ àwọn tí ọlọ́run fẹ́ máa lò ó ṣàjẹ́ gbogbo ẹ̀kọ́ nípa iṣẹ́ ìránṣẹ́ ìgbèríko lílọ káàkiri gbogbo training àwọn béèyàn ṣe lè jèrè ọkàn bí àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ nǹkan tó ẹni tó ṣàfẹ́ mọ̀ ní kíkún nípa ìjèrè ọkọ̀ kò wá ní í ṣe pẹ̀lú pásítọ̀ nìkan èèyàn lè jẹ ọmọ ọjọ́ ẹni tó bá ṣáà ní òǹgbẹ fún ìjèrè ọkàn tíwọ náà bá fẹ́ jàǹfààní yìí ẹ̀ẹ̀kan lóṣù ní nọ́mbà yìí ni kẹ́ ẹ pè ẹ pè pásítọ̀ ajílóore sórí nọ́mbà yìí zero nine zero four eight eight zero one one two seven zero nine zero four eight eight zero one one two seven ọ̀fẹ́ ni gbogbo ìrìn àjò yẹn so dadi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti mo kàn fẹ́ kẹ́ ẹ mẹ́nu bà ẹ̀kọ́ nípa ọkàn ènìyàn kákọ̀ ìrìn àjò yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ṣe jẹ́ kí dadi jókòó síbi ojúlọ̀rọ̀ wà kí n lè máa rí wọn etí mo ẹ̀sẹ̀ ń wá wọn kiri fresh one zero oh five point nine fm wákàtí kan pẹ̀lú ọlọ́run dadi evangelist adesina Oya yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ ṣe a ní ọ̀sẹ̀ tó kọjá mo tẹnu mọ́ ọ̀rọ̀ lórí ìrònúpìwàdà nítorí pé ó ní ìpìlẹ̀ tí ènìyàn máa ń mọlé tí èèyàn bá fẹ́ jẹ́ kìrìsìtẹ́nì tòótọ́ nínú àwòrán tí a wò ní ọ̀sẹ̀ tó kọjá ní ojú kejì awẹ́ kejì ẹ̀kọ́ ọkàn ènìyàn a rí ọkàn tí ó ronúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ ìgbéraga àgbèrè ìjẹkújẹ ẹ̀mí oṣó àti àjẹ́ ọ̀lẹ ìbínú ẹ̀mí owó ẹ̀mí owú gbogbo nǹkan wọ̀nyí nígbà tó rí ara rẹ̀ tí ó bẹ̀bẹ̀ fún àánú tó pe Jésù kó wá sínú ọkàn òun pẹ̀lú ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ si tó ń wẹ ẹ̀ṣẹ̀ ẹni mọ́ a rí i pé ní kété ni ẹ̀jẹ̀ yẹn wọ inú ọkàn ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fọ ọkàn rẹ̀ mọ́ tí gbogbo àwọn ẹ̀mí yẹn tí wọ́n ṣe kí ni o wọ́n bẹ̀rẹ̀ sí ní sá jáde bákan náà la rí i pé ẹ̀mí mímọ́ ó tan ìmọ́lẹ̀ sí ọkàn àyà rẹ̀ tó yẹ pé èṣù gan tí ó jẹ́ alákòóso gbogbo àwọn ẹ̀mí búburú yẹn wọn lè dúró mọ́ nínú ọkàn arákùnrin yìí ojú tiẹ̀ náà wá sí mo tẹnumọ́ ní ọ̀sẹ̀ tó kọjá wípé ohun tí kò sí nínú ìjọ mọ́lẹ́ni tí ìjọ fi bó ṣe rí ni pé kò sí ìwàásù ìrònúpìwàdà tòótọ́ mọ́ kí àwọn èèyàn ó sá wá kí wọ́n ó sá wá káwọn èèyàn ó sá pọ̀ ó ní tó ṣe pàtàkì sí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a pe ara wa ní oníwàásù lẹ́nìí ṣùgbọ́n tá a bá fẹ́ mọ àwọn ẹ̀rí ẹni tí ó ti ronúpìwàdà ní tòótọ́ tó yẹ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí àti àsọmọgbé rẹ̀ tó kọ̀ wọ́n sílẹ̀ àwọn nǹkan tí ó máa tá a rí gẹ́gẹ́ bí ẹ̀rí àkọ́kọ́ ni pé yóò ní ìbànújẹ́ àtọkàn tó gbọgbẹ́ fún ìgbésí ayé ẹ̀ṣẹ̀ tó ń gbé ìyẹn ni àkọ́kọ́ èkejì ni pé yóò jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn tó ti dá kọjá lọ́kọ̀ọ̀kan fún ọlọ́run ẹ̀kẹta ni pé yóò béèrè ìdáríjì lọ́wọ́ ọlọ́run ẹ̀kẹrin tó tẹ̀lé ó ní ìpinnu tó le láti kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó tó mọ̀ láti kọ̀ wọ́n sílẹ̀ pé òun ò ní dá wọn mọ́ ẹ̀karùn-ún ni pé yóò kọ àwọn ọ̀rẹ́ ayé àti àwọn ọ̀rẹ́ abánidẹ́sẹ̀ yóò kọ̀ wọ́n sílẹ̀ ẹ̀kẹfà ni pé yóò ní ìpòǹgbẹ fún ìgbésí ayé mímọ́ nígbà gbogbo ni ó sì máa pe ẹ̀mí mímọ́ ọlọ́run sínú ọkàn rẹ̀ fún ìrànlọ́wọ́ àti ìtọ́ni kì í ṣe yẹn nìkan yóò ṣe àwọn àtúnṣe tó bá yẹ bẹ́ẹ̀ ni yóò jọ̀wọ́ ayé rẹ̀ fún Jésù pátápátá láti máa tẹ̀lé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ sí nínú bíbélì tó yẹ pé nígbà tí wọ́n ronúpìwàdà ní tòótọ́ a rí pé ìgbé ayé wọn yí padà ara wọn ni Maria Magdalene nínú ẹni tí Jésù lé ẹ̀mí èṣù méje jáde nínú ẹ̀ ara wọn ni Sákéù ẹni tí ó jẹ́ agbowó òde tí wọ́n fi tipátipá gba owó lọ́wọ́ àwọn ènìyàn tó ń kó sápò tó sọ owó òlu ti ara rẹ̀ ṣùgbọ́n nígbà tó bá Jésù pàdé ó di ẹni ọ̀tọ̀ bákan náà ni Sọ́ọ̀lù ará Tásù tó wá di Paul apostoli, so kò sí ẹnikẹ́ni tí ó burú tí jésù ò lè yí ayé rẹ̀ padà kó dẹ̀ sọ di ọmọ ọlọ́run nígbà tí èèyàn bá gbé àwọn ìgbésẹ̀ ẹni tòótọ́ tó ronú pìwàdà tí ẹ̀mí ọlọ́run tan ìmọ́lẹ̀ sí ọkàn àyà rẹ̀ nígbà yẹn la máa ń sọ wípé ènìyàn di àtúnbí yẹn ni à ń pè ní ọkàn tó di àtúnbí ní ọkàn tó di àtúnbí yẹn ohun tí ó ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti wà níta ni ẹ̀jẹ̀ jésù yóò fọ̀ mọ́ àwọn tó wà níta tẹ́lẹ̀ yóò wá wọlé sínú ọkàn rẹ̀ àwọn tó wà ń ta tẹ́lẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ láti ẹnu oníwàásù ọ̀rọ̀ yóò ti wá rí ààyè wọ inú ọkàn rẹ̀ kì í ṣe yẹn nìkan ẹ̀mí mímọ́ kì í ṣe pé yóò tàn mọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ nìkan ẹ̀mí mímọ́ ó wọ inú ọkàn rẹ̀ tó jẹ́ pé níbi tí èṣù ti jọba tó gàga sí ẹ̀mí mímọ́ ni ó wàá wà ń bẹ̀ tí a bá àwa tí a bá ń wo àwòrán yẹn á rí i pé ẹ̀mí mímọ́ ó wà ó na ìyẹ́ ó kún inú ọkàn rẹ̀ a rí i pé ọkàn rẹ̀ kún fún ìmọ́lẹ̀ ńlá kì í ṣe yẹn nìkan ẹ rí i pé ẹ̀jẹ̀ Jésù Kristi sì wà níbẹ̀ tó ń fọ ọkàn yẹn mọ́ a tún lè ṣàkíyèsí ẹ̀rí ọkàn rẹ̀ tó dúdú ranranran tẹ́lẹ̀ wípé ó ti wá mọ́ gaara ìyẹn ni pé nígbà tí èèyàn bá di ọmọ Ọlọ́run ní tó máa ń fi hàn ni pé ẹ̀rí ọkàn rẹ̀ yóò di ààyè nítorí pé nígbà tí èèyàn jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ̀rí ọkàn èèyàn di òkú òun ló ènìyàn ń ló sọ di òkú nípa ti ẹ̀mí ṣùgbọ́n ní kété tí ẹ̀mí mímọ́ bá ti wọ inú ọkàn ènìyàn tí ẹ̀jẹ̀ Jésù sì fọ gbogbo ọkàn rẹ̀ mọ́ nígbà yẹn lèyẹn máa ń di alààyè sí nǹkan ti ẹ̀mí sí nǹkan ti Ọlọ́run tá bá wo àwòrán yẹn dáadáa á rí i pé gbogbo nǹkan tó wà níta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà nú gbogbo tó wà nú tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo rẹ̀ ló ti wá wà níta ìyẹn ni pé òkùnkùn ti kúrò nínú ọkàn rẹ̀ ìmọ́lẹ̀ ti wọbẹ̀ òkùnkùn ti wà níta tá a bá lè wo ojú ọkùnrin yẹn ní àwa tí a ní àǹfààní láti máa wo àwòrán yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tá a bá wo ojú ọkùnrin yẹn á rí i pé ojú ẹ̀ gan yàtọ̀ bí ẹni pé ó ti rí nǹkan tuntun ẹsẹ̀ bíbélì kan Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkẹrin ó ṣàlàyé fún wa wípé Jésù Kristi ni ìmọ́lẹ̀ tó ń tàn mọ́lẹ̀ sí olúkúlùkù ẹni tó bá wá sínú ayé ìyẹn ni pé ayé ò lè yé èèyàn ìtumọ̀ ayé ò lè yé èèyàn bẹ́ẹ̀ yẹn ṣe lè rin ìrìn àjò ayé rẹ̀ láyé kò lè yé èèyàn àfìgbà tí ìmọ́lẹ̀ Kristi tó bá tó wọ inú ọkàn ẹni ìdí ẹ̀ nìyẹn tẹ́ pé ẹ̀jẹ̀ Jésù sì wà nínú ọkàn ọkùnrin yìí láti fọ̀ ọ́ mọ́ láti di ẹni tí ẹ̀mí mímọ́ lè máa gbé inú ẹ̀ torí pé ẹ̀mí mímọ́ kò ń gbé ibi tí kò kò tí ò mọ́ kí ni a pe orúkọ rẹ̀ ẹ̀mí mímọ́ so ẹ̀mí mímọ́ ò lè gbé ibi tí ò mọ́ spẹ́nì kan bá ń sọ pé òun sọ tẹ́lẹ̀ àbí òun fi èdè fọ̀ lẹ́nìí tó yẹ pé ìgbésí ayé rẹ̀ kò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú mímọ́ onítọ̀hún tan ara rẹ̀ jẹ ni so ìdí ẹ̀ ní tó yẹ pé ó ṣe pàtàkì pé ká wàásù ìrònúpìwàdà tòótọ́ fún àwọn ènìyàn kí wọ́n yí padà tòótọ́ kí wọ́n kó lè di ọmọ ọlọ́run in fact lórí ìpìlẹ̀ ìrònúpìwàdà ńlá mọ ìgbésí ayé jíjẹ́ ọmọlẹ́yìn Kristi là mọ́ lé lórí eléyìí dẹ̀ ṣe pàtàkì torí pé tá ò bá di àtúnbí Jésù Olúwa sọ fún wa nínú ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹta tí lè keje ó ní bí a kò bá di àtúnbí a ò lè de a lè rí ìjọba ọlọ́run dépò dépò pé a ó wọbẹ̀ bóyá jẹ́ ọmọdé ni o bóyá jẹ́ àgbà ni o bóyá a ti fẹ́ kú a ti darúgbó ni o kò sígbà tí èyàn ò lè di àtúnbí téèyàn bá ti ṣe tán láti kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ àti láti pe Jésù Kristi wá sínú ọkàn rẹ̀. Fresh one zero five point nine FM àwọn à ń sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ nípa ọkàn ènìyàn nítorí pé a rí pé àwọn èèyàn ti páàkì ẹ̀sẹ̀gbẹ́ kan kó tó di pé àwọn bàbá evangelist Adésínà máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ sẹ́ka ìpolówó ọjà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́. kàbéèrè mẹ́ta. thirty twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ ká má jẹ̀bùn yéyé thirty twenty. kí ló tún dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó pe thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó tẹlifíṣàn television fridge generator smartphones smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn rẹ yóò máa pọ̀ sí i thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fọwọ́ sí. tí pọ́ǹpì ló gbé dé o. ẹ wá bá wa ra ọ tí pọ́ǹpì mega promo oṣù méjì péré ní ah. fifty percent discount ni pọ́ǹpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀. gbẹ̀jà promo lélẹ́yìí o fifty percent discount lórí ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa ó ti balẹ̀ pẹ́pẹ́ plọ̀tì ilẹ̀ kan ní Mọ́níyà. Bódèjẹ plọ̀tì ilẹ̀ kan lánàá Modern City. Six hundred square meter ní níbi méjèèjì. One point three million naira la ń ta tẹ́lẹ̀. Six hundred and fifty thousand naira péré ní báyìí o. Ilẹ̀ wa tó wà lájìlá kan. One million naira ní tẹ́lẹ̀. Báyìí o ti di five hundred thousand naira péré. Láàrin oṣù méjì ti fifty percent discount yìí fi wáyé. A ti bẹ̀rẹ̀ láti April four. Yóò wá sọ pé ju fa ọdún yìí. Ẹ máa bọ̀ lọ ọ́fíìsì ti pọ́ǹpì. Yóò wà nọmba twelve àrẹ tẹ̀dọ̀ suwit àrẹ avenue New Bodija Ìbàdàn. Tẹlifon zero nine nine one five two two two two two zero five. àrètí yín o. àti gbèdé o tètè má jẹ́ kó lọ tán o kó ra tiẹ̀. tí pọ́ǹpì concept developer that cares. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. thank you wákàtí kan pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bá èèyàn ṣe béèrè ìbéèrè yẹn láàrin ọ̀sẹ̀ ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ evangelist adesina wọ́n ní ní ìgbà yẹn gbogbo sunday school kàlẹ́ndà àbí amánàkì ọkàn yẹn ó wà even lọ́jọ́ tuesday ọ̀gá wa yínká ifẹ̀lẹ́ gan tún sọ fún mi pé méjì ni ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ ọ̀nà tóóró àti ọ̀nà gbòòrò tí wọ́n ya ọ̀nà báyìí mo ní bẹ́ẹ̀ ni torí lọ́jọ́ tuesday lọ̀gá ń sọ pé ó kù ẹyọ kan pé ó kù ẹ̀kọ́ ẹyọ kan ṣé àwọn màtíríà yẹn sì wà àwọn kàlẹ́ndà yẹn sì wà tí àwọn èèyàn lè máa lò láti fi kọ́ àwọn èèyàn ní churches káàkiri. bẹ́ẹ̀ ni àwọn kàlẹ́ndà yẹn wà ṣùgbọ́n ó wọ́n ó dàbí pé nítorí pé àwọn èèyàn ti pátì ni ò jẹ́ kó sábà sí mọ́ ṣùgbọ́n tí àwọn ènìyàn bá wá káàkiri àwọn ibi tí wọ́n ti máa ń ta àwọn ìwé kìrìsìtẹ́nì àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n sì ní bákan náà àwa náà ti ń sapá láti rí i pé ó a ní lọ́dọ̀ wa fún àwọn tí wọ́n bá fẹ́. torí ní bí ọdún bíi mélòó sẹ́yìn èmi wà mí rí mo wà fúnra lára mi pé ah, ẹ̀kọ́ nípa ọkàn èèyàn mi rí kó tó di pé mo wá mọ̀ yín ṣùgbọ́n ẹ jẹ́ ká tẹ̀síwájú láti ibi tí ẹnìkan tiẹ̀ sọ ní ìsọjí là ń ṣe lórí rédíò bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló dẹ̀ rí ohun tó ń pè ní ìsọjí náà nìyẹn so ẹ jẹ́ ká tẹ̀síwájú nù ìsọjí orí afẹ́fẹ́ tá à ń ṣe ẹ ṣe mọ́ láti tẹnu mọ́ ọ̀rọ̀ lórí àtúnbí yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sọ pé àwọn di àtúnbí lẹ́ni tó yẹ pé àwòrán táwọn wò nínú ọkàn ènìyàn yìí kò ṣẹlẹ̀ sí wọn tí ènìyàn ò bá dẹ̀ ti di àtúnbí gbogbo ohun tó rí kó mọ́ ọmọ lẹ́ni tó sọ pé òun di àtúnbí yẹn òfo àti òtúbá ń tẹ́ni ìdí ẹ̀ nìyẹn tí ìjọsìn kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a lè pè ní àdàmọ̀dì kírísítẹ́nì lẹ́ni ṣẹ́rí dídì àtúnbí ó ní a lè fi wé bígbà tí èèyàn bá tí ọmọ iléèwé bá tó bá ṣe jamb tó tó tó yege tó wọ yunifásitì yẹn wá ṣe matriculation fún matriculation nípa ti ẹ̀mí ó ní dídì àtúnbí ó ní ìrìn àjò sí ìjọba ọlọ́run àti gbígbé ìgbésí ayé tó tẹ́ ọlọ́run lọ́rùn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nítorí pé ọkùnrin tá à ń wò nínú àwòrán tá à ń wò lẹ́ẹ̀kan yẹn tó ti di àtúnbí yẹn ó ti ní ìyípadà ọ̀tun pẹ̀lú ìmọ́lẹ̀ ńlá nínú ayé rẹ̀ ó túmọ̀ sí pé ó ti di ẹ̀dá ọ̀tun sàtánì ò rí ààyè nínú ọkàn rẹ̀ mọ́ kì í ṣe yẹn nìkan ẹ̀mí mímọ́ ti ráàyè nínú ọkàn rẹ̀ ẹ̀rí ọkàn rẹ̀ ti di ààyè òun gan ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tá à ń pè ní ìfẹ́ ọlọ́run fún ayé rẹ̀ ní John three six eight gbogbo àmọ́ ń kóòtù yẹn ọlọ́run fún arẹ́ tó bẹ̀ gẹ́ tó mọ abẹ́rẹ́ kan sọ́tún fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kò ń ṣe ẹ̀kọ́ orí tàbí ẹ̀kọ́ ẹnu nìkan sí ọkùnrin yìí mọ́ ó ti di ẹ̀kọ́ ààyè sí ó ti yé nítorí pé nípa ìgbàgbọ́ nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe fi yé wa ní Jòhánù orí kìíní ẹsẹ̀ kejìlá ó ti di ọmọ ọlọ́run tòótọ́ tẹ́ bá dẹ̀ wo àyà yẹ ọkùnrin bá ṣe ń wò nínú àwòrán yẹn ọ̀tá ní àǹfààní sí ẹ rí i pé ọ̀rọ̀ ọlọ́run ti wà ní ọkàn àyà rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ti di oúnjẹ rẹ̀ ó ń kà nígbà gbogbo bó ṣe ń ka ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ló ń tẹ́tí sí ọ̀rọ̀ àwọn oníwàásù àwọn pásítọ̀ tí wọ́n jẹ́ oníwàásù òtítọ́ láti máa mú dàgbà ní ojoojúmọ́ kì í ṣe yẹn nìkan ẹ̀jẹ̀ jésù kristi ò kúrò nínú ọkàn rẹ̀ láti rí i pé kò sí ààyè fún ẹ̀ṣẹ̀ kankan kì í ṣe ẹnìkan ọkùnrin yìí jẹ́ ẹni tí ó bẹ̀rẹ̀ sí wá sọ́ra ń sìn torí ó mọ̀ yìí pé sátánì kò fi òun sílẹ̀ tá a bá dẹ̀ wo àwòrán yẹn ẹ rí i pé ọkùnrin tá à ń pè ní sátánì ẹni ẹ̀kọ́ ẹni ègún yẹn gẹ́gẹ́ bí pétérù kínní orí ìkarùn ẹsẹ̀ kẹjọ ti sọ fún wa wípé kì sinmi ó sì tún wà ní pé ọkùnrin tó sọ pé òun di àtúnbí yìí òun ó padà ìdí ẹ̀ nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ tí ó ti jẹ́wọ́ ńgbà kan tí ó yẹ pé orí mo fẹ́ di àtúnbí àbí pé mo di àtúnbí ni wọ́n dúró lórí náà gbé ìgbésí ayé ìkíyèsára ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni èṣù tún fi ń tàn wọ́n padà tí a bá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí a ó rí òpin irú ìrìn àjò irú ẹni bẹ́ẹ̀ so nígbà tí ènìyàn bá di àtúnbí tó gbé ìgbésẹ̀ dídi ọmọ ọlọ́run tó matriculate sí ìjọba ọlọ́run yẹn ni pé tó rí ìjọba ọlọ́run tó sì gbé ìgbésẹ̀ láti wọ inú rẹ̀ nígbà yẹn ló lè mọ iyì tá à ń pè ní ikú àti àjínde Jésù Kristi tí a kàn mọ́ àgbélébù nígbà náà ni ó yẹ pé kì í ṣe pé yìí ó jẹ́ kìrìsìtẹ́nì nìkan tó di àtúnbí tí ó wàá dúró lórí àtúnbí nìkan ó gbọ́dọ̀ kún fún ẹ̀mí mímọ́ nígbà tí ènìyàn bá kún fún ẹ̀mí mímọ́ tí ẹ̀mí mímọ́ ń ṣe ìṣàkóso ayé ènìyàn nígbà náà ó ní ikú àti àjínde Jésù ó tó ní ìtumọ̀ sí tá bá wo kọ́ríntì kínní orí kínní ẹsẹ̀ ìkejìdínlógún paul apostoli nípa ìrírí rẹ̀ àti nípa ìtọ́ni ẹ̀mí mọ́sọ̀rọ̀ kan ó ní nítorí wèrè ni ọ̀rọ̀ àgbélébù sí àwọn tó ń ṣègbé ṣùgbọ́n fún àwa tí à ń gbà á là agbára ọlọ́run ni ẹ e, e, èyí ni ìgbésí ayé ìfi ara ẹni jìn fún ìsọnidí ọmọ ẹ̀yìn Kristi nígbà tí a bá pinnu láti jẹ́ ọkàn láti fi ọkàn wa fún Kristi láti kàn má àgbélébú pẹ̀lú rẹ̀ so àwòrán kẹrin táwọn wò yìí ni àwòrán ọkàn tí a kàn mọ́ àgbélébú pẹ̀lú Kristi nítorí nígbà tí ọkùnrin yìí ti rí i pé Kristi fẹ́ràn òun ó ti fi ayé ayé rẹ̀ àti ẹ̀mí rẹ̀ àti gbogbo ohun tó ní ó ti fi jìn fún òun tí òun náà dẹ̀ ti pinnu pé òun ò fi gbogbo ayé tó náà òun náà ò fi jìn fún kóun ó lè rí gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fẹ́ kóun ó rí àti kóun lè gbé ìgbésí ayé tó tẹ́ ọlọ́run lọ́rùn ẹ̀ nípa bẹ́ẹ̀ ó di ẹni tí a kan ọkàn rẹ̀ mọ́ àgbélébù èyí túmọ̀ sí pé èèyàn ò kàn ní tẹ̀lé Jésù lásán nìkan ó gbọ́dọ̀ ṣetán láti gbé àgbélébù rẹ̀ àti láti tẹ̀lé Kristi títí dé òpin ẹ jẹ́ kí n fún wa ní kókó kan níhìn onígbàgbọ́ tòótọ́ kọ̀ọ̀kan kò lè ṣe aláìgbé àgbélébù ayé rẹ̀ nínú ìrìn àjò ayé rẹ̀ láti jẹ́ ọmọ ẹ̀yìn Kristi nítòótọ́ o gbọ́dọ̀ gbé àgbélébù rẹ kó o sì máa tẹ̀lé Jésù ẹni tó fi àpẹẹrẹ ìlélẹ̀ fún wa nínú ìfẹ́ tá a bá wo Luke orí kẹsàn-án ẹsẹ̀ kẹtàlélógún a ó rí ìfìdímúlẹ̀ eléyìí níbẹ̀ nítorí pé Kristi ó ní ìpìlẹ̀ ẹ̀ orí ìpìlẹ̀ yìí ni à ń mọ jíjẹ́ ọmọ lẹ́yìn Kristi lé nípa gbígbé àgbélébù wa àti láti máa tọ̀ ọ́ lẹ́yìn tá ò bá ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé pàtàkì ikú àti àjíǹde Jésù kò ní ìtumọ̀ sí wa ní tó sí nìyẹn. fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ́ẹ̀dẹ̀ fẹ́ wo àwòrán yìí Fresh FM Ìbàdàn lórí Facebook wa lẹ́tí máa rí mo rí gbogbo àwọn write-ups àwọn èèyàn bọ̀ ó dàbí pé Bishop Onyekasi Okoro bóyá ẹ̀sẹ̀ darapọ̀ pẹ̀lú wa lẹ́nìí bóyá wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ nínú ẹ̀mí ni pé Christy, wọ́n ní happy to meet the author of the art of a man so mo wá fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí bẹ́ẹ̀ ṣe ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá pé nípa ẹ̀kọ́ ọkàn èèyàn ẹ̀jẹ̀ asáré yà síbẹ̀ yẹn ọdún wo ló ti bẹ̀rẹ̀ kó má torí ẹni tó sọ pé author of the art of a man bóyá rò pé bóyá ẹ̀yin pé bó ṣe dùn lẹ́nu yín bí gbogbo ẹ̀ ṣe ń lọ wọ́n rò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo rí Báyọ̀ Fátúnbí lórí Facebook wọ́n ní 1974 nísọjí kan ní Òṣòdì ìsọlọ̀ ni àwọn ti kọ́ ẹ̀kọ́ yìí. ẹ bẹ́ẹ̀ ni ṣe ṣe rí mo sọ nígbà tí a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní Sunday mẹ́ta sẹ́yìn pé èmi kọ́ ni mo ni ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ yìí ti wà tipẹ́tipẹ́ in fact mo ti ẹ̀ ṣe àṣìṣe kan nígbà tí mò ń ṣe introduction wípé ó ti lé ní two hundred and fifty languages ẹni three hundred okay languages it's ó ti lé ní three hundred and fifty languages ó ti lé three hundred and fifty yẹn pé eh, ọ̀ọ́dúnrún àti àti àti àádọ́ta ó ti jù bẹ́ẹ̀ lọ ní àwọn orílẹ̀-èdè àti àwọn apá ayé bíi eh, Áfíríkà ni o Asia ni o eh, Far East ni o South America ni o Europe ni o tó pé àwọn ènìyàn tí wọ́n ti tú sí oríṣiríṣi àwọn èdè tó lé ní three hundred and fifty languages láfíríkà tiwa igan nàìjíríà tiwa ń bíbá igan bóyá ni a rí èdè tí wọn ò tú sí tó pé èèyàn lè èèyàn lè kà dé èmi kọ́ mo ní ẹni tí ọlọ́run lò láti gbé ẹ̀kọ́ ìjáde la pè ní ẹni ọ̀wọ̀ Gershwin ọdún seventeen thirty two ó ní ẹ̀kọ́ yẹn dẹ̀ ti wà seventeen thirty two ọdún yìí ló pé two hundred and ninety years tí ẹ̀kọ́ yẹn ti wà ṣùgbọ́n wọ́n tú sí èdè èdè òyìnbó ní ọdún nineteen ó dà pé nineteen twenty nine ó ní tú sí èdè òyìnbó fún iṣẹ́ ìyèrè ọkàn ní Áfíríkà láti ìgbà yẹn dẹ̀ ní ìdílé Gẹ́sùwẹ̀n ti gbé iṣẹ́ ìránṣẹ́ yẹn rù títí di òní mo ṣe ń sọ yìí wọn yé máa translate ẹ̀ máa tu sí èdè tí gbogbo èèyàn láti gbọ́ nítorí pé ó jẹ́ ẹ̀kọ́ tí ó mú ènìyàn mọ Ọlọ́run láti ìpilẹ̀ṣẹ̀ ayé ènìyàn téèyàn ó dúró nínú ìgbàgbọ́ títí dé òpin mo fẹ́ sọ fún wa wípé ẹ̀kọ́ àwòrán ọkàn ènìyàn ó wà all embracing gbogbo basic teachings of the scriptures ló wà ń bẹ̀ so béèyàn ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ àti bí ó ṣe parí ẹ̀ títí dé ọ̀dọ̀ Jésù gbogbo rẹ̀ ló wà nínú àwòrán ọkàn ènìyàn. Dáúdà Prince Olúmídé wọ́n ní àwọn fẹ́ make heaven pé kẹ́ ẹ gbàdúrà fáwọn ṣùgbọ́n mo wò pé kẹ́ ẹ tó lọ nìyẹn kọ́ farabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ yìí nínú ẹ̀kọ́ yìí ni dídé ọ̀run láti jọba pẹ̀lú Kristi níbẹ̀ ló wà ẹ jẹ́ ká tẹ̀síwájú díẹ̀ kó tó di pé màá ṣe ojú òpó sílẹ̀. ẹ ọ̀kan nínú pàtàkì tí mò ń ṣàlàyé lẹ́ẹ̀kan ni pé kristiẹni gbọ́dọ̀ bá ìgbésí ayé rẹ̀ débi tí ó ti ń tẹ̀lé Jésù gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́ni tí wọ́n ń pera wọn ní kìrìsìtẹ́nì ni wọn kì í ṣe ọmọ ẹ̀yìn Jésù tí a ò bá jẹ́ ọkàn tí ọkàn wọn ò bá ti di ọkàn tí a kàn máa gbélébú pẹ̀lú Kristi àti ìdí ọmọ ẹ̀yìn Kristi Gàlátíà orí kejì ẹsẹ̀ ogún akọ́ ó ní a ti kàn mí mọ́ àgbélébú pẹ̀lú Kristi síbẹ̀ mo wà láàyè kì í sì ṣe èmi ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi ayé tí mo sì ń gbé nínú ara that is in this physical body mo ń gbé nípa agbára ọmọ ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ara rẹ̀ fún mi Galatia orí kẹfà ẹsẹ̀ kẹfà tó fi ìdí èyí múlẹ̀ ohun tí à ń sapá láti sọ ni pé ṣẹ́ni tí ènìyàn ò bá di ẹni tí a kàn máa gbé léèbú pẹ̀lú Kristi kò sí béèyàn ṣe fẹ́ gbé ìgbésí ayé tí ó bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ nítorí pé nígbà tí a bá kàn wá máa gbélébú pẹ̀lú Kristi nígbà náà ni ẹ̀ṣẹ̀ ò tó ní ipa lórí wa mọ́ a ò ní ní àǹfààní torí àkókò kúta ní láti ṣàlàyé àwọn nǹkan tó wà nínú ọkàn ọkùnrin yìí nígbà tí a wá sọ pé a kan ènìyàn máa gbélébú pẹ̀lú Kristi ó túmọ̀ sí wípé gbogbo ìrònú rẹ̀ ní gbogbo ojoojúmọ́ ayé rẹ̀ fún ìṣẹ́gun lórí Sátánì ó gbọ́dọ̀ dúró lórí ikú àti àjínde Jésù ó gbọ́dọ̀ dúró lórí ìyà tí Jésù Kristi fi ara dà fún lórí àgbélébù eléyìí tó lè mú kí ìfẹ́ Ọlọ́run kó di mímúṣẹ nínú ayé àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ tábà àwa ta ní àǹfààní láti máa wo àwòrán yẹn ní page four tí a pè ní ọkàn tí a kàn máa àgbélébù pẹ̀lú Kristi tábà wo ẹ rí i pé ojú ọkùnrin ti yàtọ̀ pátápátá tó fi hàn yín pé nítòótọ́ ló ti di àtúnbí ó dẹ̀ ti gbé ìgbésẹ̀ kúrò lórí pé mo di àtúnbí nìkan ó ti di ọkàn tí a kàn mọ́ àgbélébú pẹ̀lú Kristi so gbogbo ìrònú rẹ̀ ló dúró lórí ìyà àti ikú títí ni ó fi dé àjínde Jésù Kristi now ẹ jẹ́ kí n ṣàlàyé fún wa díẹ̀ lórí àwọn nǹkan tó wà nínú ọkàn yìí nísinsìnyí àgbélébú Jésù ó ṣẹ̀ṣẹ̀ ní ìtumọ̀ sí ọkùnrin gẹ́gẹ́ bó ti wà ní Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ kejìdínlógún tí mo kà fún alẹ́ kan ọkùnrin yìí ti di òkú sí ẹ̀ṣẹ̀ àwọn táwọn wo àwòrán yẹn a rí i pé ní gbogbo àyíká rẹ̀ pátápátá a ò lè rí nǹkan kan tó jọ mọ́ òkùnkùn ìdí ẹ̀ tó yẹ pé jíjẹ́ kìrìsìtẹ́nì wa ìpele ìpele ni àdàgbàjúra wa lọ́nú ẹ̀mí àwọn kan wà tó jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ọlọ́run ẹ mọ̀ wò pé ah, ah, ń bọ̀ làwọn wọ̀nyí ti ń rí nǹkan wọ̀nyí nítorí ìpele tí wọ́n ti dé ni so fún ènìyàn láti dé ìpele yìí tí ò ní sí nǹkan òkùnkùn kankan tàbí èṣù kankan ní àyíká ọkàn rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí a ti kan ọkàn rẹ̀ má gbélébù tó yẹ pé ohun tó ń rò nínú ọkàn ẹ̀ ní gbogbo ìgbà ó ní ikú àti àjíǹde Jésù ọkùnrin yóò ní nǹkan kan tó fi ń ṣògo àfi àgbélébù Jésù Kristi nìkan Galati orí kẹfà ẹsẹ̀ kẹrìnlá ó fìdí èyí múlẹ̀ kì í ṣe owó kì í ṣe iye mọ́tò tí a rà kì í ṣe ilé tá a kọ́ àbáṣọ tá a tá a tá a wọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn yẹn fi máa ń pera wọn ìránṣẹ́ Ọlọ́run lẹ́ni ẹ̀ẹ́yẹ mọ́tò ni wọ́n fi ń dá ìránṣẹ́ Ọlọ́run mọ̀ lẹ́ni ilé gàgàrà ní ẹ fi ń dá ìránṣẹ́ ọlọ́run mọ̀ lẹ́ni ipò àti àwọn nǹkan olókìkí tí ayé ń lé òun náà làwọn náà ń lé tán fi ń gbéra wọn ní ìránṣẹ́ ọlọ́run lẹ́ni ṣùgbọ́n ọkùnrin táwọn ò yí o gbogbo ohun tí ó wà nínú ọkàn rẹ̀ tó jẹ́ ìṣògo rẹ̀ ó ní ikú àti àgbélébù Jésù Kristi ojoojúmọ́ ló sì mọ rírì ìyà tí Jésù jẹ lórí àgbélébù fún kì í gbàgbé ebéèrè orí kejì ẹsẹ̀ kẹrìndínlógún sí kejìlógún ó fìdí ẹ̀ múlẹ̀ bákan náà àwa lè rí i pé ó ń gbádùn tá à ń pè ní àlàáfíà pípé láti ọ̀dọ̀ ọlọ́run ìwé róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkarùn-ún ọkùnrin yìí ó ṣetán láti wádìí kí ni ìpinnu ọlọ́run fún ayé rẹ̀ kò kàn máa gbé ayé lásán gẹ́gẹ́ bí paul àpòsẹ́lì nígbà tó bá jésù pàdé ó láti máa béèrè lọ́wọ́ ọlọ́run ó ní olúwa kí n lè fẹ́ kí n ṣe kí n láyé mi wà fún kí n lè dá mi sí fún kí nìdí ẹ̀ tí n ò fi tí ì kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rí àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọn ò ṣe nǹkan tó nǹkan táwọn ń ṣe tí tí kún fi tó fi mú wọn lọ ṣùgbọ́n wíwà láàyè tí wọn ò kí ń jẹ́ káwọn béèrè lọ́wọ́ ọlọ́run pé olúwa kí n lẹ dá èmi sí fún ntí paul ń béèrè lọ́wọ́ ọlọ́run nìyẹn iṣẹ́ àwọn àpòsílẹ̀ lòdì kẹsàn-án ẹsẹ̀ kẹfà bákan náà ọkùnrin yìí ń ṣe àṣàrò lórí ìyà ẹ̀gàn ìtìjú ìpọ́njú ìrora tí kristi gbà mọ́ra fún ní gbogbo ìgbà gẹ́gẹ́ bá ti kọ́ ní kólóṣè orí kìíní ẹsẹ̀ ogún títí dé ìkẹtàléní ogún ẹni tó wá ṣe pàtàkì jùlọ ni pé ojú kìí ti ọkùnrin yìí láti gbé àgbélébù Kristi níbikíbi láti fi hàn wípé ọmọ Ọlọ́run ni òun onígbàgbọ́ ni òun àti kan òun má àgbélébù pẹ̀lú Kristi òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ntọ́jẹ mọ́ ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo ayé rẹ̀ ó ṣe kí ni ó wà fún Kristi nìkan ìwé àìsáyà orí ìkẹtàléní àádọ́ta ẹsẹ̀ ìkẹta sí ìkarùn gbogbo tó wá sí ọkàn rẹ̀ gbogbo ìgbà nìyẹn pé Jésù Kristi akẹ́gàn rẹ̀ akọ̀ lọ́dọ̀ gbogbo àwọn ènìyàn jésù di ẹni ìkáàánú tó mọ ìbànújẹ́ tó sì tí a sì mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀ ó ní akẹ́gàn rẹ̀ àṣekásí lóòótọ́ ó ti rù ìbànújẹ́ wa ó ti gbé ìkáàánú wa lọ ṣùgbọ́n àwa kà sí bí ẹni tí a nà tí a sì lù láti ọ̀dọ̀ ọlọ́run tí a sì pọ́n lójú ṣùgbọ́n a sá a lọ́gbẹ́ nítorí ìrékọjá wa apálára nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìnà ìnà rẹ̀ lámúwa láradá gbogbo ohun tí ọkùnrin yìí tó ń ṣe àṣàrò lórí ní gbogbo ìgbà ó nìyí. náà tá a bá wo inú àwòrán ọkàn ọkùnrin yìí a lè rí àtùpà tí wọ́n tàn lóru tí wọ́n fi wá mú jésù nígbà tó ń gbàdúrà nínú ọgbà tó ń gbàdúrà kíkankíkan tí oògùn rẹ̀ tí bẹ́ẹ̀ sọ fún wa wípé ó dàbí ìró ẹ̀jẹ̀ èyí tó túmọ̀ sí pé jésù gan ti ń jìyà ó ti múra fún ìyà yẹn gangan gangan látìgbà tó ti wà nínú ọgbà gẹ́símánì ẹni tó bá fẹ́ ka èyí kó ka mátì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínlógójì sí ìkejìléní ogójì that is uh, Matthew twenty six thirty thirty six to forty two so ntọkùnrin ronú lé lórí nìyẹn pé àṣọ ti pẹ́ tí Jésù ti múra láti láti fi gbogbo ara dá ìyà fún òun láti inú ọgbà Gẹ́símánì ló ti bẹ̀rẹ̀ bákan náà a lè rí nínú ọkàn ọkùnrin yìí a lè rí ọgbọ́n owó fàdákà tí Jésù gbà nígbà tí ó fi jésù kristi hàn fún àwọn tí wọ́n wá mú tí júdásì tí júdásì gbà jàre ẹ ṣe tí owó fàdákà tí júdásì gbà lọ́wọ́ àwọn olórí àlùfáà àwọn farisí nígbà tí àwọn ọmọ ogun wá mú so ìbéèrè tí ọkùnrin yẹn ń bi ara rẹ̀ ní gbogbo ìgbà ni pé ṣé owó òun náà á jẹ́ kí owó kó jẹ́ olúwa ayé òun débi pé òun ó kọ kristi sílẹ̀ gbogbo ìgbà ló ń pe ara rẹ̀ níjà wípé ṣé òun náà ó mọ ta orúkọ jésù fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe lẹ́yìn torí pé eh, orúkọ Jésù làwọn èèyàn ń tà lẹ́ni o tí wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ́n á fi wọ́n á fi orúkọ Jésù bojú ṣùgbọ́n tó kulẹ̀ wá ní ìsàlẹ̀ ọkàn wọn ni ẹ̀mí owó. ó tàjú kòkó àtòbí gan lọ báyìí. ẹ̀mí ẹ̀mí owó yẹn ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe àwọn nǹkan tó yẹ pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú Jésù wọ́n á kàn fi orúkọ Jésù bò lójú nítorí pé ẹ̀mí ti ń gbénu Júdásì lọ́jọ́ kínní òun náà ló ń gbénu wọn ṣùgbọ́n ọkùnrin mọ̀ pé Júdásì ò parí ìrìn àjò ayé rẹ̀ nítorí náà ló ṣe ń pe ara ẹ̀ níjà pé láyé òun ò ní jẹ́ kí ẹ̀mí owó kó rí àyè nínú ọkàn òun jésù olúwa gan sọ pé a lè sin ọlọ́run pẹ̀lú mamoni matthew chapter six verse twenty-four Adeleke Balógun wọn ní bíi thirty years ago làwọn ti rí ẹ̀kọ́ yìí bẹ́ẹ̀ ni Taiwo Abdul Bukola gbogbo àwọn èèyàn gbogbo wa la ti kọ́ ẹ̀kọ́ yìí la la ipasẹ̀ yìí kọjá. torí àkókò wa mo dẹ̀ fẹ́ ṣí ojú òpó sílẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí àwọn bàbá wa wọ́n ì ní àwọn nǹkan kan tí wọ́n fẹ́ mú jáde níbẹ̀ yẹn kó tó di pa máa ṣojú òpó sílẹ̀. ẹ ṣe ṣe rí àǹfààní púpọ̀ ló wà nínú ikú àti àjíǹde Jésù tí Kristi sọ wípé ẹnikẹ́ni tí kò bá gbé àgbélébù rẹ̀ kó máa tẹ̀lé òun kò lè jẹ́ ọmọ ẹ̀yìn òun ṣe rí ẹ ìyà tó wà nínú gbígbé àgbélébù ẹni ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe sọ títẹ̀lé Kristi lẹ́ni di ohun asán tí ò ní impact kankan ní àyíká wọn tàbí ní agbègbè tí wọ́n ń gbé mọ́ ṣe rí tí ọkàn èèyàn bá jẹ́ ọkàn tí akànmọ́ àgbélébù pẹ̀lú Kristi yóò rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nípa ti ẹ̀mí tí yóò fi borí Sátánì now ẹ nínú àwòrán ọkọ ọkùnrin yìí a lè rí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí wọ́n fi de Jésù nígbà tí wọ́n mú eléyìí wá jẹ́ kí ọkùnrin yìí rí pé ah ṣé ìtìjú ńlá àti irú ẹ̀gàn àti irú ẹ̀sìn wo ló tó báyìí pé jésù náà wọ́n fi ìyà jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí ò dá jẹ báyìí nítorí òun so èyí ń jẹ́ kó mọ rírì ìfẹ́ tí Kristi ní sí kì í ṣe ẹnìkan a lè ṣàkíyèsí aṣọ kan bíbélì tẹ̀ sọ fún wa pé aṣọ yẹn ó ní aṣọ yẹn ó ní kò ní ojú ràn wọ́n bọ́ aṣọ yẹn kúrò lára Jésù wọ́n sì sọ di ẹni ìhòòhò in fact ẹni tó bá mọ̀ tó jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́ tó rí i pé nítorí òun ni ẹ ṣe bọ́ Jésù sí hòhò àṣírí ìrọ̀lẹ́tú láéláé Matthew chapter twenty seven verse twenty seven torí pé kí àṣírí tiwa mọ̀ bá a tú òun la ṣe bọ́ Jésù sí hòhò so tí Jésù bá di ẹni hòhò a jẹ́ pé a ń láti fi aṣọ àṣírí bo àwa kì í ṣe ẹnìkan nínú ọkàn ọkùnrin yìí a lè rí kòbókò onírin àwa tá a bá ti wo fíìmù tí a ń pè ní the passion of the Christ rí a rí bí wọ́n ṣe na Jésù tí wọ́n bà gbogbo ara rẹ̀ jẹ́ a dẹ̀ lè ṣàkíyèsí ẹ̀ náà àwa tá à ń wo àwòrán yìí a lè ṣàkíyèsí rẹ̀ bí wọ́n ṣe fa gbogbo aṣọ Jésù ya tí wọ́n sọ sí òkú tó di pé wọ́n kàn mọ́ àgbélébù ìwé mọ́tì ẹ̀ sọ́fà yìí pé kòbókò onírin yẹn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà wọ́n nà ní ẹgbàá mọ́kàndínlógójì thirty nine stripes tí àwọn oníṣègùn òyìnbó fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo àìsàn tó ń ṣe èèyàn láyé gbogbo orísun àìsàn ayé pátápátá láti bẹ̀rẹ̀ títí dé òpin thirty nine ni so thirty nine stripes yẹn ìlú ní ọ̀nà mọ́kàndínlógójì yẹn ẹgbàá mọ́kàndínlógójì yẹn ó ní Jésù Kristi ló gbà sára ìdí ẹ̀ nípa ìná rẹ̀ amúwaláradá èyí túmọ̀ sí pé ẹnikẹ́ni tí a bá yẹ ọkàn tí a kàn má gbélé pẹ̀lú Kristi ó ní ẹ̀tọ́ sí ìgbésí ayé àlàáfíà ó ní ẹ̀tọ́ sí ìwòsàn kúrò nínú gbogbo agbára àìsàn kankan tó bá wà nínú ayé rẹ̀ kì í ṣe yẹn nìkan nínú ọkàn yẹn náà a lè rí iná tí pétérù ń yá nígbà tí ó sẹ́ jésù ọkùnrin yẹn dẹ̀ pinnu pé tí ó bá gbà òun ni òun ò ní sẹ́ jésù kì í ṣe yẹn nìkan a rí àkùkọ tó kọ nígbà tí pétérù sẹ́ jésù ọkùnrin yẹn náà dẹ̀ sọ wípé <clears throat> láyé tí ó bá gbà òun òun ó béèrè fún ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ òun láti máa tẹ́tí sí ìkìlọ̀ ẹ̀mí mímọ́ torí pé ìkìlọ̀ ẹ̀mí mímọ́ ni bí àkùkọ yẹn ló dúró fún ẹ̀ẹ̀mẹ́ta ló kọ tí àkùkọ bá dẹ̀ kọ lé ọkàn yẹn lẹ́ẹ̀mẹ́ta ìyẹn ni pé tí ẹ̀mí mọ́ bá fi kìlọ̀ fún yẹn pé nǹkan yìí nǹkan báyìí ń bọ̀ nǹkan báyìí bọ̀ tí ò bá ṣàkíyèsí ẹ̀ yóò bọ̀ sínú ìdánwò gẹ́gẹ́ bí ó ṣe rí fún pétérù a lè rí òpó kan òpó ìdájọ́ níbi tí wọ́n ti ń de Jésù mọ́ nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní gba ìnà yìí kì sì yẹn nìkan a rí àgàsọ̀ tí wọ́n gùn tí ó ní ìpele méje ìpele méje yẹn dúró fún ọ̀rọ̀ méje tí Jésù tó tó tó sọ lórí àgbélébùú kó tó di pé ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ yẹn ni pé ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ tí èèyàn láti gbé tí ó fi wọ ìjọba Ọlọ́run wọ́n kan Jésù máa gbélébù ó sì kú ó ní ó parí ó túmọ̀ sí pé gbogbo iṣẹ́ ìgbàlá wa pátápátá ni Jésù Kristi ló ṣe kí ni o ló parí ìdí ẹ̀ nìyẹn tápẹ́ ẹnikẹ́ni tó bá gba Jésù Kristi gbọ́ bó ti wulẹ̀ kí ẹ̀ṣẹ̀ tó ti fi ìgbésí ayé rẹ̀ dá bó ti wulẹ̀ kó pọ̀ tó Ọlọ́run àfojúfò dá tó bá lè ronúpìwàdà ní tòótọ́ tó sì ṣetán láti gbé ìgbésí ayé jíjẹ́ ọmọ lẹ́yìn Kristi nípa kíkan ọkàn rẹ̀ mọ́ àgbélébù àtòrí àwọn ọkọ̀ bíi méjì ń bẹ tí wọ́n fi gún Jésù ní ẹ̀gbẹ́ nígbàtí lẹ́yìn bàtà ti kàn máa gbélébù tí ìwé mọ́ sọ wípé àti omi àti ẹ̀jẹ̀ tó sì tú síta èyí túmọ̀ sí pé gbogbo ohun tí Jésù ní tó jẹ́ ní ààyè gbogbo ẹ̀ ló tú síta fún wa wípé ká lè di ọmọ Ọlọ́run adé ẹ̀gún tá a fi dé lórí ó wà ń bẹ̀ àkọlé tá a kàn tá a kọlé lórí ó wà ń bẹ̀ tí wọ́n fi ń fi ṣe ẹlẹ́yà ṣùgbọ́n nígbà ọkùnrin ti dé ipò yìí pàtàkì kan tá a rí inú ẹ̀ ni pé ẹ̀mí mọ́mọ́ ń gbé inú rẹ̀ tó sì ń darí ẹ̀ tó sì ń tù nínú ìwé rọ́ọ̀mù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìnlélógún ó ní iye àwọn tá a bá ń ṣamọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn ni ọmọ ọlọ́run èyí yóò wá jẹ́ kó lè panu ẹ̀ mọ́ láti máa jẹ́rìí Kristi ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tó pera wọn kìrìsìtẹ́nì lẹ́yìn lọ́wọ́ pé wọ́n lè jẹ́rìí Jésù wọ́n lè sọ fún àwọn ènìyàn wípé kristi ni olúwa àti olùgbàlà mi ẹni tó kú tó jíǹde ó dẹ̀ ṣetán láti gba ìwọ náà là so bí ènìyàn bá ní ìrírí tá à ń pè ní jíjẹ́ ọmọ lẹ́yìn kristi ní tòótọ́ dídi ọmọ ọlọ́run alààyè yóò rọ̀ lọ́rùn láti lè sọ fún ẹlòmíràn yìí pé ní tòótọ́ jésù kristi ń ṣe kí ni o òun gbà nílà torí pé ó ní ìrírí rẹ̀ dunjúdunjú. jẹ́ ká ṣe ojú òpó sílẹ̀ níbi tí a ti máa dúró ní ti ẹ̀kọ́ èrè gbogbo àwọn tó bá fẹ́ kọ́ wọn á lọ kọ́ ní ilé ìwé ọ̀dọ̀ àwọn bàbá wa mo mọ̀ pé fún ìyìn rere náà ni bàbá wa pf wa wọ́n fi èní lẹ̀ fún wa mo mọ̀ pé iṣẹ́ ìjèrè ọkàn tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí inú bàbá gan ó ń dùn sí lọ́wọ́lọ́wọ́ so tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbọ́ mẹ́sẹ̀gì bàbá wa pf wa àti àdúrà wọn zero zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine fún àwọn tó wà ní òkè òkun plus two three four eight zero nine two two two one zero five nine plus two three four eight zero nine two two two one zero five nine. Oh, hello god bless you sir. ẹ kalẹ o. yes sir ta ló ń pè bọ́lẹ̀ tí ń pè wá sir. ẹẹ matthew méjì ló ń pè lágbàdo. yes sir. adúpẹ́lẹ́ ọyún adúpẹ́lẹ́ ọlọ́run pé heart of man pé fún tẹ̀síwájú. èmi mo gbọ́ mo ti rí fúgbà àkọ́kọ́ nineteen seventy two nínú ìjọ babajé kìtọ́lù. nineteen seventy two. Mm-hmm. nineteen seventy two yes sir. all national type of stars bàbá jẹ́kí sọ̀rọ̀. yes sir. ọ̀gbọ́n gbogbo ẹ̀ tó ń parẹ́ lọ ọwọ́ àkó ìránṣẹ́ ẹ̀kùn tó pọ̀. akúndúkọ́dọ̀ náà pé ọlọ́run tó ń lò yìí báyìí. God bless you sir. ọlọ́run tó ń lò yìí kọ́ máa tàn. àmín àmín. ọlọ́run pàrọ̀ ní lọ́wọ́ rẹ̀ ń tẹ́rí náà rí sọ ọ̀gbọ́n àbùsí yóò tọ̀rọ̀ ọlọ́run. amen. Yeah. Prince of Peace. Hello. Hello. God bless you, ma. I'm happy to hear you. We thank God, ma. Okay. God will help you. God will continue this uh, program. Amen. I love it. Thank you, ma. Bye bye. Bye. Hello. Hello, sir. God bless you, ma. God bless you, sir. Mo eh, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa yẹn. Olúwa ṣe mà. Ìwé yẹn ètè mi ní lọ́wọ́ Pretoria RSA ni wọ́n kọ sí. Ti South Africa. Ní Pretoria RSA wọ́n kọ J. Eh, ọkọ̀ jẹ́. J.R. Grant Wend G-S-E-C-H-W-E-N-D. E e A All Nations Gospel Publishers. Bẹ́ẹ̀ni. Ẹ̀nọ́ sà, ẹ̀hẹ́ wọ́n kọ P.O. Box twenty one. Gbogbo ẹ̀ pátápátá bó ṣe wà náà lẹ ṣe ń sọ yẹn. Ok sà, so mo wá fẹ́ béèrè wípé ṣé àwọn bàbá wa yín tó ń sọ̀rọ̀ yìí ń sìn àwọn ni wọ́n wọ́n à ní in charge wọ́n yẹn báyìí. tẹ tẹ bá tẹ bá wá a ní lọ́pọ̀lọpọ̀ fún àwọn tí a bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń gbàwé yẹn tí wọ́n á kàn gbé jù sílẹ̀ níbì kan ìdí ẹ̀ nìyẹn tá a ṣe máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn láti oríṣiríṣi àwọn ìjọ àwọn tán bá fẹ́. èló wà lẹ́ máa gbà fún ìdánilẹ́kọ̀ọ́ àti màtíríà yìí. a kì í gba owó fún ìdánilẹ́kọ̀ọ́ torí pé ńgbà tí wọ́n kọ́ èmi ọ̀fẹ́ ni wọ́n kọ́ èmi <laughs> títí di jésù òfin dé ẹ̀fọ́ lèmi náà dẹ̀ máa kọ́ àwọn ènìyàn so àwọn ìwé yìí gbogbo ìgbà tá a bá dẹ̀ ti ní ìwé yìí lọ́wọ́ ọ̀fẹ́ la máa fún àwọn ènìyàn. ẹ ṣe sà nǹkan tí mo tún wá fẹ́ béèrè ni wípé ṣé àwọn bàbá máa sọ àdírẹ́sì wọn àti ibi tí wọ́n ti lè rí wọn. wọ́n á fi fóònù nọ́mbà wọn sílẹ̀ so ńgbà tí ẹ bá pè wọ́n wọ́n á sọ bó ẹ ṣe lè rí wọn àti àdírẹ́sì wọn. God bless you. jẹ́ ká gba ìpè kan sí kó tó di pé àwọn bàbá máa fi nọ́mbà wọn sílẹ̀. hello sir. God bless you sir. yes sir ẹ kú ètò sá o. yes sir. ẹnu wa dùn fún ẹ̀kọ́ tí a ìta mú ẹ̀kọ́ yìí ti wà lábẹ́ ẹ̀kọ́ yìí rí kódà ní january àti lọ sí benin ní gbọ̀gbọ̀gbọ̀gbà láti lọ ẹ̀kọ́ ọlẹ́kọ̀ọ́ yìí hmm. bọ̀tẹ́ mo níbi kànẹ́dà ẹ̀sà àdájì bá láti lè jẹ́ tẹ̀sà. ìgbà tẹ bá wá sọ́dọ̀ wa tẹ bá ẹ pè ẹ pè lẹ́yìn program yìí màá sa gbogbo ipá láti darí yín síbi tẹ́ ẹ ti lè rí. Oh, nígbà tí a sọ̀rọ̀ ohun tí bí mo ṣe mọ̀ yín ṣe ìrántí dáadáa dáàdì bá a ṣe mọ́ra orí program yìí ni mo ti sọ wípé a fẹ́ tẹ tract tá a máa máa lò fún evangelism ní gbèríko làǹdàdì wa pè mí wípé gbogbo tracks tá a bá fẹ́ pátápátá ọ̀fẹ́ bọ́dẹ̀ ṣe máa ń pín fún gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ ìjèrè ọkàn nìyẹn ẹ àwọn tracks tẹ ní bíi languages mélòó ni. ẹ a ní ní yorùbá a ní ní òyìnbó a ní ní haúsá a ní ní igbo a ní ní french ṣé mi nìkan lè máa ń fún lọ́fẹ̀ẹ́ ẹ̀yin nìkan kọ́ tó travel. gbogbo ayé ni o gbogbo ayé ẹnikẹ́ni tó bá ti wá sọ́fíìsì wa iṣẹ́ ìrìnsẹ̀ lọ́rùn gbélé àwa lọ́wọ́ nìyẹn ẹnikẹ́ni tó bá ti wá sọ́fíìsì wa ó máa gbà lọ́fẹ̀ẹ́ a ó sì sọ fún pé kó lọ gbàdúrà lé lórí kó lọ pin fún àwọn tí ẹ̀mí ọlọ́run bá darí wọn training tẹ́ ń ṣe ọ̀fẹ́ material ọ̀fẹ́ ẹ tún tẹ tract ọ̀fẹ́ bó o wá ni àbí mo fẹ́ máa kọjá àyè mi pé báwo ni ṣé. Ṣe ṣé kìí ṣe pé mo fẹ́ máa tún nǹkan tó ń lọ rédíò pé báwo wá lẹ ṣe ń rí owó pẹ̀lú gbogbo. à ń ṣe gbogbo rẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi tó bá ti fẹ́ rẹ̀ wá àtúngbàdúrà pé kọ́lọ́run ó pèsè fún wa ọlọ́run dẹ̀ lo àwọn èèyàn kọ̀ọ̀kan láti darapọ̀ mọ́ wa torí pé nǹkan tí iṣẹ́ ìránṣẹ́ ti wa nǹkan tó wà fún nìyẹn evangelism to the core. okay torí àkókò wa ẹni tó sọ pé òun fẹ́ dé heaven yẹn ẹ sáré bá wọn sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan ọ̀nà téèyàn lè gbà láti dé heaven kẹ́ẹ̀dẹ̀ gbàdúrà fún wọn kí ẹ wá fi nọ́mbà yín sílẹ̀. in fact ẹ tí ẹ bá ní àǹfààní sí ìwé yẹn ẹ kà á láti ìbẹ̀rẹ̀ títí dé òpin tẹ bá dẹ̀ ní ìbéèrè kankan tẹ fẹ́ béèrè lórí ẹ̀ tí mo lè ṣàlàyé ẹ̀ fún yín sí ẹ lè pè mí nígbà tí mo bá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí mo bá fi sílẹ̀ fún yín ṣùgbọ́n ẹ jẹ́ kí n gbàdúrà fún yín àti àwọn mìíràn náà táwọn náà tó ń pè tí wọ́n ń comment pé àwọn bá Jésù pàdé ọ̀rọ̀ yẹn wọ inú ayé àwọn ó sì yé àwọn lọ́kàn padà màá gbàdúrà fún gbogbo yín lápapọ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run Olúwa dúpẹ́ lọ́wọ́ yín ní ìrọ̀lẹ́ yìí fún oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa láti sọ ọ̀rọ̀ yín di mímọ̀ fún àwọn ènìyàn ní ìran yìí mo gbàdúrà ní àṣálẹ́ yìí Olúwa wípé gẹ́gẹ́ bí ẹ ṣe fi àǹfààní yìí fún mi tí mo gbọ́ ọ̀rọ̀ yìí láti ọdún ọdún 1975 tí ò dẹ̀ kúrò ní ọkàn mi olúwa mo gbàdúrà pé kí ọ̀rọ̀ náà kó wà ní ọkàn tàwọn náà títí wọn ò fi fi ojú kan Jésù kí ayé èṣù àti ẹ̀ṣẹ̀ kó má ṣe lè ní ipa lórí wọn kó má ṣe lè fà wọn padà ṣùgbọ́n kí ẹ̀mí Ọlọ́run tó ń tọ́ni tó ń darí ẹni kó túbọ̀ máa di púpọ̀ sí nínú ayé wọn kó sì máa fi ẹsẹ̀ wọn múlẹ̀ sí nínú ìgbàgbọ́ lórúkọ jésù kristi kó rí bẹ́ẹ̀ àmín agbára jíjẹ́ ọmọlẹ́yìn kristi tòótọ́ nípa àtìlẹ́yìn mímọ́ kó wọ inú ayé yín kẹ́yìn náà kẹ́ẹ̀dì ìránṣẹ́ ọlọ́run àmín ká pàdé ní paradísì àmín lórúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa. àmín àmín àmín lórúkọ jésù ṣùgbọ́n voluntarily tabarẹ́ni tó fẹ́ support fún ti tract yẹn wọ́n lè pè yín. bẹ́ẹ̀ ni wọ́n lè eh, pè wá. ìyẹn bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn ń béèrè pé nọ́mbà tí mo fi síta nípa ti mission school yẹn tí mo sọ pé free mission school ẹ jẹ́ n pe nọ́mbà yẹn lẹ́ǹkan sí zero nine zero four eight eight zero one one two seven zero nine zero four eight eight zero one one two seven kì í ṣe nọ́mbà dádì nìyẹn o ẹ jẹ́ kí dádì wá fi nọ́mbà tiwọn sílẹ̀ báyìí. nọ́mbà tèmi ni zero eight zero. zero eight zero three three seven. three three seven. one one seven. one one seven. five eight. five eight lẹ́ǹkan sí. zero eight zero. zero eight zero. three three seven. three three seven. one one seven. one one seven. five eight. five eight tí kristi ò bá tí ì dé a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ god bless you all. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ Fresh FM. àwa one oh five point nine FM. àwa mo lọ ta sọ́sẹ̀ máa yín wúrọ̀. àwa gbọ́. ìròyìn àsìkò lóríṣiríṣi. àwa entertainment náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀ fi sẹ́. àwa one oh five point nine FM ọ̀dà. àwa gbọ́. ẹ̀pọ̀ ní ká ìpínlẹ̀ sí ibẹ̀ Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. àràbà ẹni àbálàbà ni bàbá Fresh FM ó ti di bàbá wọn Fresh FM. òjijì kí ìwọ́dọ̀ kò mí ó gbóná. Fresh FM ti dára bàbá yóò ká o. àjànà kú kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. Fresh FM ti dára bàbá yóò ká o